wọ́n ṣe ń bọ̀ wá àwọn ustaz abdulfatah ìsàwùmí tí wọ́n ń darí sí jẹ́tò yìí ní gbogbo ọjọ́ júmọ́ gbogbo ọjọ́ friday nírọ̀lẹ́ látago márùn-ún sago márùn-ún àbọ̀ lórí ìkànnì wẹ̀nì kanada albarika royal fm ninety five point one nílùú ìlọrin ní kwara state gbogbo tí bá rú wọlé nípa ẹ̀sìn wa a lè pe àwọn ṣẹ́kù abdulfatah ìsàwùmí sórí aago wọn zero eight one zero three three. 51549 الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد لين باتي أدوقفون ولون وبا تي صلاة فون النبي ومحمد صلى الله عليه وآله وسلم Ah, gbogbo àwa tí a ń gbọ́ ètò àdéhùn yóò sọ̀rọ̀ ah, kí wa káàbọ̀ pẹ̀lú gbólóhùn assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu nam ní ìjẹjọ́ tó àbíkí tó pé láti bí ọ̀sẹ̀ mẹ́fà sẹ́yìn ọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ rókẹ́yà àti jinn so láti bí ìyẹn náà ló sún wá débi pé sẹ́hẹ́rù pé kí ló ń pè ní oògùn àṣàsí eh, ẹbọ ṣíṣe oríṣiríṣi eh, oògùn ṣọ́ra oògùn eh, mọ́dárí kan gbogbo ẹ̀ afáàn ṣàlàyé nípa àwọn oògùn síbẹ̀ ni mo ti wá débi pé àwọn ọ̀nà kan bẹ tó ṣe pé ọ̀nà tó léwu ni tó sì jẹ́ pé ẹ̀sìn ni à ń pè tó ṣe pé kí níyẹn kò yàtọ̀ sí sẹ́ṣẹ̀rù náà lòun náà so àmọ́ wàá fún ní orúkọ tí a fi ní mọ̀ pé nǹkan burúkú ni òun náà kódà wọ́n ṣe débi kí wọ́n gbé wọnú ìmà kódà ìlú ní a máa pè ní pé ìmà ẹ̀sìn ni òun náà ni hisabi máa pè kíni ẹ̀ ní hisabi so ṣe rí hisab so òun ni pé ká ṣe òǹkà ká ṣe ìṣirò so ó yàtọ̀ sí rìyàbíyàtì o rìyàbíyàtì ni mathematics ó yàtọ̀ sí arithmetic o so ṣé wàá rí ìṣẹ́sáàbì tí à ń sọ yìí ṣe rí ẹni tí ó bá ń wo nǹkan látẹ̀yìn ṣe pé jìnnà ní ti ń wò tí kò súnmọ́ bí wọ́n kó bóyá nǹkan tó rọrùn pé nǹkan tó kàn fẹ́nu sọ lásán ni ẹ̀mẹ́ni tó bá súnmọ́ nǹkan tó ń pè ní ṣìṣàbì ènìyàn padà rí pé kò sí ìyàtọ̀ láàrin òun àti nǹkan tó ń pè ní hati kati rọmúlì kati rọmúlì yẹn òun náà ní ojúlé mẹ́rìndínlógún tó tí wọ́n fi orúkọ lárúbáwá sọ àmọ́ wọ́n máa ń tẹ̀ sínú ìpẹ́ jama wà ń bẹ́ẹ̀ so lára oríṣiríṣi ọtúbàdá ìlé ọtúbà ààrẹ àjí gbogbo oríṣiríṣi nkísínì méjìlá mẹ́rìndínlógún làwọn kìíní yẹn sẹ́ni tó bá wò ó yóò lọ lè rí pé déédéé nǹkan táwọn àwọn tó máa ń wo ifá tó máa ń là kalẹ̀ déédéé nǹkan yẹn ni wọ́n translate sí èdè lárúbáwá so n tí àwọn ọlọ́pẹ̀lẹ̀ máa ń wò yẹn òun náà ni wọ́n translate sí wọ́n yí padà pẹ̀lú èdè lárúbáwá so tó bá ní jama ni kúrò ìjì ògbè wọ́n ní jama jama ni náà ni àwọn oníkíní ó pè ìjì ògbè nínú ìjọba wọn so gbúrú àwọn nǹkan yẹn náà ni nǹkan tó yẹ kí wọ́n pàkíyèsí àwọn èèyàn ṣe rí ògidì pé tí wọ́n ń gbọ́ pé lárúbáwá lélẹ́yìn wọ́n wá rò pé bóyá nǹkan tí ó lọ nínú ẹ̀sìn ni ṣé wá rí tí mo fẹ́ gbéyàwó lónìí so òun náà ni kí ni àṣepọ̀ tó ń bẹ láàrin ìtànpẹ̀ ní ṣèṣáàbì àti sẹ́ṣẹ̀r àti dẹ́ẹ̀dì ṣíṣe pẹ̀lú oògùn ṣíṣe ṣáàbìyèsí sí túbúná ti papọ̀ níbúná ti link papọ̀ ṣe rí ẹni tó bá ti kọ́ ṣèṣàbí rere tó yóò mọ̀ pé kò sí yàtọ̀ láàrin òun àti nǹkan tó ń pè ní wíwo àkátìrọ́múlé àbí wíwo pẹ̀ wíwo ifá kò sí yàtọ̀ ńlẹ̀ ṣe rí ìṣàbí ó pín sí ọ̀nà méjì tí wọ́n pè kan ní hisabu tanjim hisabu tanjim wọ́n pè kan ní hisabu falak wọ́n pè ní ilmu falak ṣe rí ilẹ̀ ilmu falak yẹn gbà tó di nǹkan bíi eighteen century so ni wọ́n separate ẹ̀kú lọ́dọ̀ ilmu tanjim tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ilẹ̀ tó rí ìmọ̀ yíyẹ tó bá lè kà yẹn ni pé nípa ilmu tanjim tẹ́ bá lè kà kódà ìwé ẹni tó bá fẹ́ ṣe research lérí rẹ̀ ẹ lọ lè wo wikipedia wikipedia arabic kẹwàá tẹ tẹ̀njìm nítorí ní tẹ̀njìm ní astrology náà ń pè astrology ṣùgbọ́n tẹ́ni yẹn tí wọ́n ń ṣàlàyé ní ìdí astrology wọ́n ní huwa majmu'atun min at-taqalid والاعتقادات حول الأوضاع النسبية للأجرام السماوية والتفاصيل التي يمكن أن توفر معلومات عن شخصيات وشؤون الإنسانية وغيرها من الأمور الدنيوية ويسمى من يعمل فيه بالمناجم ويعتبر العلماء تنجيم من العلوم الزائفة أو الخرافات so ẹni tó bá ti gbọ́dọ̀ báyọ̀ ti gbọ́ nǹkan tí mo ṣàlàyé yìí wípé n tán pè ní astrology yìí wọ́n ní nǹkan kan tó ṣe pé àwọn èèyàn ṣàjọ kìíní yẹn takọ léde ni wọ́n kàn bá ní àwọn èèyàn kàn lọ wọn mọ́bí tó ti wá gan subhanallah ṣe rí gbogbo àwọn kan tó wá ti ní ṣe pẹ̀lú sẹ́ṣẹ̀r àwọn èèyàn mọ́bí tó ti wá ogun òní mọ́bí tó ti wá ẹnì kan kàn àmọ́ kùránì ṣàlàyé ibi tó ti wá fún wa o kùránì ṣàlàyé rẹ̀ pé yu'allimuna an-nasa ó ní àwọn àlejànú ما كفر الشيطان ما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس سحرا tọ́wọ́n àlìjẹ̀nú ni wọ́n dá kìíní yẹn kalẹ̀ tó ẹ̀ sì rí pé tẹ́ bá lọ lè ń tẹ́sí ẹmọ wà wọ́n tó máa ń ṣoògùn náà tẹ́ bá ń wo ẹ lọ lè wọ̀dọ̀ àwọn babaláwo tó bá fẹ́ sọ̀pìnlẹ̀ ògùn wọ́n lè ní ọ̀bọ kan àti kìíní kan àbí kan ní ọdẹ kan wà nínú igbó lọ́wọ́ àrí kìíní kan lọ́wọ́ sọ fún pé já ewé kìíní kan pọ̀ mọ́ kìíní kan kọ́ lọ fi ṣe báyìí wa Wikipedia wa ní ó ní ẹ̀ ó tó yẹ pé àwọn èèyàn máa ń ní sán gbé kalẹ̀ fúnra n'i wọn nípa wọn ní nǹkan kan wọn àyẹ̀ràwọ̀ kan ń ṣiṣẹ́ pẹ̀lú ọmọ èdè ènìyàn yóò máa nípa personality ọmọ ènìyàn yẹn gbogbo ìṣẹ̀mí ayé rẹ̀ wọ́n lọ ọmọ àtàwọn nǹkan tí ó ní í ṣe pẹ̀lú àwọn ọ̀rọ̀ ayé rẹ̀ wọ́n lọ ọmọ nǹkan yẹn so wọ́n ní ẹ̀ma ní ráwọn àfa wọ́n rí àtẹ̀yìnjímà wọ́n rí ìmọ̀ astrology yẹn wọ́n rí sí bí mínàlẹ̀ ìlú mi zaifa awil khurafat wọ́n rí pé fake ìmọ̀ fake ni superstition ni sùntẹ́nì kankan gbé kalẹ̀ kankan gbé kalẹ̀ kankan fi ń dààmú ayé ni náà ni ìmọ̀ hisab àtẹ̀yìnjímù ti ń sọ yìí sọ àmọ́ tẹ́ bá rí falak òun ni pé kọ́mọ wádìí ni pé báwo ni ìrìn òṣùpá báwo ni eh, movement rẹ̀ so òun ló determine pé ìgbà wo lóṣù ó yọ ìgbà wo lóṣù ó parí ọ̀hẹ́n so ìgbà wo ni oṣù oṣù ó kọ́kọ́ lé gbogbo eléyìí náà ń pè ní ilmul falak báwo la ṣe ń dá kíblàmà so náà ń pè ní ilmul falak òun náà ń pè ní astrology àbí astronomy astronomy tó yẹn kò sí islam ọ̀tá kù islam ọ̀tá kù so kan wò pé gbàwo ló súnmọ́ kí òjò bẹ̀rẹ̀ gbàwo ló súnmọ́ kí òjò kó dá inú oṣù wo ni yóò fẹ́ ló lè ló súnmọ́ kó dá inú oṣù mọ́ so òun náà ń pè ní astronomy so astronomy yẹn wọ́n fi máa wọn àsìkò irun wọ́n fi máa wọn àsìkò irun so eléyìí ẹ̀rí pé tábà lè wo nínú suratu Yunus ọlọ́run bá ní walladhi ja'ala ash-shamsa diya'an wal qamara nuran wa qaddarahu manazila. لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون آية سورة يونس آية لك olúwaní mi lọba tó ṣe pé jáìlẹ̀ ṣamsa diyan mo ṣe òrùn ní ìmọ́lẹ̀ ìyẹn ni pé ìmọ́lẹ̀ náà ni òrùn jẹ́ wal qamaru nuran so òṣùpá òun jẹ́ ìmọ́lẹ̀ tí mo ń tàn lálẹ́ dìyà ìmọ́lẹ̀ tí pé yóò di táìmù kan yọ èèyàn mọ̀ fíìlì gbígbóná rẹ̀ náà ń pè ní dìyà núùrù ní ìmọ́lẹ̀ tó ṣe kò ní tàyà lára bó ṣe lè wò kó rí. wàkàdọ́rọ̀ owó manazil ọlọ́run ni mo wá kádàra ẹni pé ọlọ́run ti fi èbùbù ó ti fi limitation sí gbogbo àwọn ààyè kọ̀ọ̀kan tí ó ṣùpá tí ó máa wà bí ó ṣe máa dúró bí ó ṣe máa rìn. tòlẹ́tà ilẹ̀ mú àìdẹ́jẹ̀ sí ní ìnáwó ìṣàb yóò jẹ́ kẹ́ ẹ máa mọ òǹkà oṣù ẹni pé nígbà tí oṣù bá lé ẹ̀pẹ́ oṣù ti lé lónìí oṣù kan pé nù tó bá ti yí ipò lẹ́ẹ̀mejì lẹ́mọ̀ pé ọdún kan pé nìyẹn ọlọ́wọ́n ní máa khalaqa Allahu dhalika illa bil haqq yufassilu al-ayati liqawmin ya'lamun mo ṣe dẹ́wọ́n mo ṣe dóṣùpá kì í ṣe pé ń mo fi ń ṣe fún yín náà ni pé kẹfì lè máa dá òru mà tí òṣùpá bá wá ọ̀rọ̀ òṣùpá àti oòrùn nínú alukur'an lélẹ́yìn tọ́ eléyìí òun náà ni ìmọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ astronomy tá ń wí but àwọn tó wọ́n ń jẹ́ pé wọ́n ń ṣe ìràwọ̀ tó láwọn ń wò tó sì ń pè ní ṣìṣàbì wọ́n láwọn ń ṣe ìṣirò náà ni wọ́n láwọn àwọn eh, arithmetic làwọn ń ṣe táwọn bá ti wò táwọn bá ti kà táwọn bá ti mọ àwọn ti mọ ibi tí ó rìsọ́ọ̀tì sí àwọn ti mọ torí eléyìí kìí ṣe nǹkan ìdí pé náà wọn pè ní khurafat superstition ni àdákalẹ̀ irọ́ àdápa irọ́ tẹ́ẹ̀kan ti di nǹkan tó ti gbajúmọ̀ káàkiri tó ń tó wá burú bẹ̀ ni pé àwọn èèyàn wá ti lọ sí ní ìmọ̀ bí ẹni pé ìmọ̀ ẹ̀sìn wa ni kódà àwọn lágbára níbi ní ti pé nínú ilé mi nínú ilé wọ́n mọ̀ tó fún ọ pé ó kéwú ọmọ ìsábì ọmọ kéwú ni ò tí ì mọ tí kéwú ń jẹ ò tí ì mọ nǹkan tí kéwú máa ń jẹ gbogbo àyínà wọn sọ lóyè fún un náà ló ti gbogbo àwọn náà fi lọ lè kọ́ kínní yìí afẹ́ akéwú tán àwọn tó fẹ́ mọ tí kéwú ọmọ jẹ́ sí i sọ̀dọ̀kùn sòrú eléyìí ìlànà tó sì lágbára tó burú ni tó tó pé tí wọ́n bá tó kéwú sáwájú dáadáa yóò padà rí pé ah ìlànà yìí ìlànà tó le ni tó burú jáì náà ni torí tí wọ́n bẹ lè kú sérí rẹ̀ wàláhì òní ní àtìbọ̀tán lọ́dọ̀ ọlọ́run àfi ẹni tí o bá mọ̀ nìkan lọ́dọ̀ ní excuse bọ́ tí wọ́n tó bá mọ̀ tó bá mọ̀ à wàláhì ó ní agbára ó le gan tọ̀ torí pé kí ni tí kìíní yẹn ń já sí òun náà ni pé ẹ máa wádìí ní tó pamọ́ tí àwọn tó pamọ́ tó ti kọjá ẹ máa fi ìsáàbì wádìí rẹ̀ òun náà pè ní ìsáàbì tẹ̀ǹjìmù tí mò ń sọ yẹn òun náà ń pè ní ìsáàbì báhẹ́f tí mo sọ tó lábẹ́ rẹ̀ náà tó ti yọ asrarul huruf lábẹ́ rẹ̀ náà ti yọ ilmu taqrib bẹ́ẹ̀ náà ti yọ ilmu kí ni ṣe ń jẹ́ awfaq abẹ́rẹ̀ náà ni ilmu awfaq abẹ́rẹ̀ wọ́n ti ń yọ wọ́n látara ilmu làwọn fáàkì ni so ìyín àdánwò gbáà náà gbogbo yìí tí ń sọ fún yín yìí so ibẹ̀ náà ti máa ń lọ sọ pé lágbájá àti làkàtì bí fẹ́ fẹ́ra wọn so sí kí wọ́n lè papọ̀ àbí wọn ò lè papọ̀ lágbájá àti làkàtì bí wọ́n fẹ́ ṣe papọ̀ ibẹ̀ náà ti máa lọ lè ń sọ pé rúra àwọn onílágbájá ń lò ẹ̀rí níbi tó ti dálẹ̀ náà nìyẹn so gbogbo ẹ̀yàn yán mo fẹ́ ṣàlàyé rẹ̀ kún kálukú wa bá a lè rí i pé kíní yìí o à kì í ṣe ara ẹ̀sìn wa ànábì sallallahu alaihi wasallam kò múrú eléyìí wá kọ́dọ̀ àwọn sàhábà wọn ò mọ irú ẹ̀ kódà níjọ́ tí wọ́n tó padà rí pé hmm, àwọn kan tó fẹ́ mọ dán kínní yìí wò ẹ sì gbọ́n tí tọ̀hús tó sọ tó ló ń gbọ́ látọ̀dọ̀ Abdullahi ibn Abbas radiyallahu anhu. Abdullahi ibn Abbas tọ̀hús wọn ọmọ kéwù rẹ̀ oníkóhun gbọ́ pé Abdullahi ibn Abbas ní àwọn kan bẹ ẹni ó ní àwọn kan bẹ tó pé yaktubuna àbájáda ẹ̀rí tẹ́bà lè wọnú al-Baghawi sarh sunnah lil-imam al-Baghawi ìgbà tí ó ń ṣàlàyé li ta'lamu min an-nujum um, Umar ibn Khattab radiyallahu anhu ó ní ọlọ́wọ́ bá ń sọ fún yín ìgbà tó ń sọ̀rọ̀ nípa aya wa 'allamatin hum yahtadun Umaru wa ni ntọ́lọ́n fi dá ìràwọ̀ fún yín ní lè tá àìlàmú minan nujum ma ta'rifuna bihi al-qiblata wa tariqa thumma amsiku. ó ní nǹkan méjì náà lọ́wọ́ bá dá ló fi dá ìràwọ̀ fún yín kẹ́ fi mojú ọ̀nà tẹ́ máa rìn tẹ́ ń travel lọ kẹ́ dá kíbla mà ó ní ntọ́lọ́n fi dá ara ntọ́lọ́n fi dá ìràwọ̀ fún wa lélẹ́yìí. so Ibn Abbas wọ́n ń ṣàlàyé eh, before Ibn Abbas ẹjẹ́ kí tó sọ ní Qatada wí gbọ́ndé àyàmá alayhi rahmatullah tó ló ń gbọ́ látọ̀dọ̀ Ibn Abbas oní khalaqa Allahu an-nujuma oní ṣẹ̀rí àwọn ìràwọ̀ tọ́lọ́run dá yìí de salaf ìdí mẹ́ta ọlọ́run bá dá wọn fún ja'ala Allahu zinatan lis-sama lọ́nà kọ́ máa jẹ́ ọ̀ṣọ́ fún sánmà ẹ̀rì pé ayé ayé masobih ó tún wá ní alákọ̀ọ́kọ́ nù ó ní wa rujuman lishayatin ọlọ́run tó ní waja'alna rujuman lishayatin ipe ìtọ́lọ́run tó dára في fún pé àwọn tó máa fẹ́ láwọn fẹ́ wá sí òkè nínú àwọn àlejànú síwájú nígbà tí ọlọ́run kó tó gbé ànábì ìdí sọ́mọ náà lè ń jí ọ̀rọ̀ gbé ní sánmà ìràwọ̀ yẹn ní wàá ṣẹ́lẹ̀ wọn yóò ara iṣẹ́ tíra wọn ṣe nù ó di méjì ó wá tún lẹ́yìn tẹ̀ta ni wà ẹ̀lẹ́mẹ́tín liyahtadu biha tariqa olótún jẹ́ àmì ìràwọ̀ wọn máa fi mọ ojú ọ̀nà tí yẹn máa ń rìn ẹ̀rí pẹ̀lú ọba ní inú suratu Nahl oníwà alamatin wa bin najmi hum yahtadun suratu Najm aya 16 ọlọ́ọ̀ni ìràwọ̀ kò sí tẹ̀sí ń ṣojú kíkẹ́ fi mọ̀nà lọ kí ọ̀nà ibi tá a ti wá rè ibi tó rùn ti yọ rè ibi tó rùn ti wọ̀ rè so ọlọ́ọ̀ni tó ń dá ìràwọ̀ fún jùlọ tó ń dá sínú Ibn Abbas wá ní gbogbo ẹni tó bá lọ lè ń wá nǹkan míì lẹ́yìn nǹkan yìí hmm. ló wá ní Ibn Abbas ní qala fi qawmin yaktubuna abajada wọ́n láwọn kan bẹ̀rẹ̀ ọmọ nǹkan abajada ṣe rí irú ìṣẹ́sáfí tàbí sọ̀rọ̀ yìí tó mọ́ pé ní ìsáàbùl tanjim náà mọ́ pé ní ìsáàbùl bahef abajada nípìnlẹ̀ rẹ̀ náà fi ṣe nǹkan máa fi ń ṣe àràfi rẹ̀ aba jada ṣebí kí ọmọ ní a b c kẹwàá list pé a one b two c three d four kẹwàá tó lọ bẹ́ẹ̀ tó bá dérí nine a b c d e f g h i ẹni nine ni i j wọn wá ten k twenty ẹni kò ṣe dédé ká abajada <laughs> hawasa kálámánà ṣùgbọ́n tó bá dé rí yá àtọ́yà abàjádà àwázà àtọ́yà lérí yá báyìí wọ́n ní tẹ́nì rán kálámánà ká 20 30 40 mọ̀lẹ̀ sínú wọ́n wá fi bọ́tí wá lébẹ̀lẹ̀ gbogbo àwọn ará fi abàjádà nìyẹn òun náà máa fi tọ́bá wá ṣe báwọn wọ̀nyẹ́ ń gbòòrò náà fi ń nù jù òun náà máa fi ń wọ́ràwọ̀ ṣe rí èmi àti ẹkọ́ ni àjọ ń sọ̀rọ̀ yìí o èmi kọ́ ni ń o Ibnu Abbas ni ń o ipa àwọn kan bẹsẹ̀ yakatubuna abajada ọmọ ń kọ abajada gbogbo ẹni tó bá máa hisabi yóò mọ̀ pé abajada náà ní ìpìlẹ̀ rẹ̀ a ìyẹn ni pé hamza alifu ọjẹ́ one ba ọjẹ́ two jim ọjẹ́ three dal ọjẹ́ four how ọjẹ́ five wa ọjẹ́ six za ọjẹ́ seven ha ọjẹ́ eight tọ́ ọjẹ́ nine ya ọjẹ́ ten so gbọ́n ṣe wá sí ṣé ẹni tó máa ní wọ́n fẹ́ wo kọ ẹnìkan wọ́n fẹ́ wo wọ́n pé tí lágbájá àti làkàṣègbè ṣé wọ́n lè ṣe papọ̀ ṣé wọ́n lè fẹ́ra wọn ìyìn tí wọ́n lọ lè wò ní wọ́n ní kí ló kọ rẹ tó bá ní zaidu zaidu ló kọ rẹ wọ́n ní zayin ọjẹ́ nine ẹ eh, zayin ọjẹ́ seven hawaza habajada hawaza zayin ọjẹ́ seven ya ọjẹ́ ten dal ọjẹ́ four so ọjẹ́ twenty one wọ́n ní zayt twenty one ni so tọ́ba ní kóbìnrin kan lọ́fẹ́fẹ́ hindu wọ́n ní hindu how five noon ọjọ́ forty tàbí fifty i mean so wọ́n ní dal ọjọ́ four so wọ́n sì òun náà papọ̀ wọ́n wà ní bàbá ṣe sí papọ̀ òun eh, twenty nine pọ̀mọ́ fifty kìíní kan wọ́n wà sí papọ̀ tán bá gẹ̀tẹ̀ tán wọ́n wà ní àwọn òfin ó sùkún ẹ̀rí kóra fásitì àwọn wí nù gbọ́lẹ̀ ti rí húsù wọn ní seven ninety seven kún wọn wà ní ẹ wá gé pẹ̀lú nine tó tán bá gé pẹ̀lú nine wọn nìkan divide pẹ̀lú nine wọn wà ní tó bá ṣẹ́kù two ó ti ní nǹkan tí ń jẹ́ ó ti ní nǹkan tí ń jẹ́ ìtumọ̀ rẹ̀ nìyẹn so wọn tó ní ó ti ní ó ti ní inú ó tó wó pé inú ràwọ̀ wo ló bọ́ sí àwọn náà gbé ìràwọ̀ yẹn kalẹ̀ wọ́n fi ní kòràfàt àti superstition ni tó ń tó wá burú ní pé àwọn èèyàn ó sì ládìí sọ́kàn rẹ̀ wọ́n sì máa fi ṣiṣẹ́ wọ́n sì gbàgbọ́ wọ́n sì máa fi bayé jẹ́ wọ́n sì máa fi dayé rú. so iná ni Ibn Abbas wá ní wayanzuruna fin nujum wọ́n máa wá fi abàjádà yẹn wọ́n sì máa fi wo ìràwọ̀ fún ìràwọ̀ tó ń kálukú lò lélẹ́yìí wọ́n sì máa fi ṣèdájọ́ ayé ara wọn. قال ابن عباس ما أرى من فعل ذلك لو عند الله من خلاق ní gbogbo ẹni tí bá ń ṣe báyìí ènìyàn ò ẹni pé ẹni yẹn ó ti kú nínú islam wa kò sí ẹ̀rẹ́ nìyẹn ò ní nǹkan kátà lè sọ pé fi ń jẹ́ mùsùlùmí má ẹni tó bá kó bá ti ń bìlì sí pé nǹkan ti ń ṣe leléyìí ẹ̀dàkùn ìràwọ̀ nítorí wọn bá dá sọ̀tàn bí ò sọ fún yín táwọn sàábọ̀ mọ̀ ẹ sì sọ di ìlànà ẹ sì máa fi ṣe ìsẹ̀mí ayé yín ẹlòmíì tó bá lágbèjà ti làkàtì gbé fẹ́ra wọn wọn ni wọn gbọdọ̀ fẹ́ra wọn wọn nítorí pé kíni ìràwọ̀ wọn bára wọn mu so wọ́n tún lọ lè kírètì ìràwọ̀ wọn náà ń pè ní ó ní tọ̀bíà ó ní ìràwọ̀ kan bẹ àwọn náà rí làwọn iná làwọn máa yí omi àwáyí atẹ́gùn tùràbí yípẹ̀ so wọ́n ti wá ní bọ́ ṣe pín ìràwọ̀ asọ́dù ní ìràwọ̀ kíní ní gbogbo àwọn ìràwọ̀ ìfẹ́ máa ń dákọ̀ kí wọ́n di pé èèyàn náà tó ń àbúrúká so gbogbo àwọn ìràwọ̀ burúkú tọ́lọ̀ lé ẹ̀ṣọ́ hàlẹ́ ní ṣàtọ́nù ní gbogbo oríṣiríṣi wọ́n ti kọjọ́ ní méjìlá náà pè wọ́n wọ́n wá pè sọ́nà mẹ́rin so wọ́n sì pín ẹ̀yẹ̀ tọ̀bí àná àwọn tọ̀bá ẹ̀yìn náà sọ́nà mẹ́rin fún wa ní ẹni tí ò bá lò ràwọ̀ ó tọ́ bá lo mi bó bá lo yẹ̀pẹ̀ so wọ́n wá ní gbogbo ẹni tó bá fẹ́ fẹ́ obìnrin láyé àbúfẹ́fẹ́ àbúfẹ́ nìkan sọ rẹ tó bá jẹ́ pé omi lòun látara irọ́ tó lọ léwu yìí náà ni o òun ló ti gbà pọ́ mu omi lò pé omi ni tọ̀bí àwọn omi ni nature tó wà ní tóbi lọ lè fẹ́ iná a jẹ́ pé wọ́n máa para wọn nu omi àti iná wọn ni wọ́n ṣe papọ̀ lu ẹni tó bá ń lo omi yẹn tó wá ní omi ní nature rẹ̀ wọ́n ní kò gbọdọ̀ gbé nílùú tó bá jẹ́ ilẹ̀ tó bá máa ń gbóná kọ́ máa lọ síbi ilẹ̀ tó bá tutù gbogbo ẹ̀ pátápátá òun ò rí mọ́ anzala Allahu biha min sultani ọlọ́run ò fún wọn ní àwíjàre wọn ò lẹ́rìí kankan lórí rẹ̀ ó ní ya illa khurafat asma'un zammaytumuha antum aba'ukum àwọn àwọn àwọn àwọn bàbá àwọn àwọn àwọn tán ṣáṣáájú nídìí aburú yẹn àwọn náà kàn gbé kalẹ̀ ó wọ́n kàn ronú wọ́n sì gbé kalẹ̀ látọ̀dọ̀ àwọn àlejò ní burúkú yẹn láti fi ayé jẹ́ náà ni. sọgbóró eléyìí nǹkan tí ó yẹ káwọn lè mọ̀ nìyẹn ṣé ẹ ti rí ṣé máa ní pé oògùn ṣíṣe àti ẹ̀yìn sábì pé kí ni ìṣepọ̀ wọn ìṣepọ̀ wọn là ń rí yìí ìṣepọ̀ wọn nu. sọgbóró lómi ní ìgbàgbọ́ pé pẹ̀lú àyà kan tó wọ́n máa kà ibẹ̀ náà ti máa ń yọ ilmu àwùfà kò tó mọ̀ sọ́lẹ̀ kan àwùfà wọn àyọ àti mi ẹ̀rì àti mi ẹlòmíì tó bá náà yọ tán wọn àyà ẹja sí mi wọn lè ya kìnìún sí mi kódà wọn máa ń lò débi pé wọn tó máa fi fi òka subhanallah pé òka òka funfun gbalapa palaba tẹ́lẹ̀ ìmọ̀ ibi sọ́wọ́ òun tí bá ń fi rẹ̀ sọ́wọ́ òka ẹbọ wọ́n lè kọ dáàlì dáàlì dáàlì dáàlì dáàlì wọ́n lè kọ ha ha ha sí mi tẹ́lẹ̀ mi ó rò pé bóyá nǹkan kan tó kàn rọrùn kan pé nǹkan kan tó ń kan fi ń ṣẹ̀sìn ni bàbá ńlá oògùn idán burúkú náà làwọn nǹkan yẹn tí mùsùlùmí gbọdọ̀ jìnnà sí so òun náà ni pé ọ̀rọ̀ wíwo iṣẹ́ àbí ṣíṣe oògùn pẹ̀lú nǹkan tó ń pè ní hisabi so aburúdá ńlá ni tí wọ́n gbọdọ̀ jìnnà sí àìmọye àìmọye ẹni tó ṣe pé ọkùnrin tó ṣe pé ó ṣetán láti fẹ́yàwó ṣe pé tí wọ́n sì fi dá àárín wọn àtìyàwó rẹ̀ rú òun náà ni ọ̀rọ̀ ìsáàdì yìí ni àìmọye tó ṣe pé ẹni tí ò fẹ́ fẹ́ ṣe pé òun gan ní èméjì lórí ẹ̀ pé ṣé kí n fẹ́ ni àbí má fẹ́ ni ó sọ pé òun náà ni kò fẹ́ o òun ni kò mú òun sì mú òun sì dá fìtínà kalẹ̀ ẹlòmíì ti ní iṣẹ́ míì ti ń ṣe lọ́wọ́ òun sọ pé iṣẹ́ yẹn iṣẹ́ rẹ kọ́ ló ń ṣe òun lọ́lẹ́ kú mbẹ́ ẹlòmíì ń gbèlú tí ń rọ̀ lọ́rùn ó sì ní kú mbẹ́ òun ó sì kú mbẹ́ torí ó ti ní ìgbàgbọ́ yẹn ti kó ìgbàgbọ́ sí di kìíní tí àìsáàbì tí à ń sọ yìí sáàbì tí à ń sọ yìí sọ ìdá fún gbàwá tí a bá lọ lè kọ́rù nǹkan báyìí tá a ti mọ̀ wá láyé jẹ́ ká túbọ̀ ká padà ń bẹ̀ o ewu tí Abdullahi ibn Abbas sọ o ipe káwọn yakutubuna abajad ní àti òtí ìdáyé ńgbà tó fi sọ o ó láwọn kan bẹ̀ àni wọ́n máa ń kọ abajada wa yanzuruna fin nujum wọ́n máa fi ń wúra wọ̀ ó ní má àrọ́ máa ń fa ẹ̀dà zálìkà lọ́wọ́ ẹ̀ńdà lọ́hì ní kàlà ẹni tó bá ń ṣeré lé ẹnìyàn kò ní ìpín kankan nínú ìsìláàmù yìí ṣe dákun kí ni táwọn wá kiri nílé ayé tó ṣe pé ní tí wàá ba ẹ̀sìn wa jẹ́ tí ò ní jẹ́ ká jẹ́ mùsùlùmí náà láàmà bá kàkiri tó bá kanáà gbogbo tó ikọ́ ti wú kíní yìí fún ọ tó ipò ti ní ìgbàgbọ́ sí ẹlòmíì ti di ọ̀tá láàrin ọmọ àti bàbá ẹlòmíì ìyá àti àti ọmọ rẹ̀ wọ́n ti di ọ̀tá torí wọn ni ọmọ yìí yóò máa pa ìràwọ̀ rẹ ni ìràwọ̀ rẹ ju tiẹ̀ lọ àbí bàbá yìí gbogbo yẹn ní gbérí tẹ́ bá ń bẹ lábẹ́ bàbá yìí ìràwọ̀ rẹ lágbára ju gbogbo tiyín lọ ìdàkùn bóná ti rí irọ́ ní ìpínlẹ̀ rẹ̀ ìdáyérú nípínlẹ̀ rẹ̀ tí wọ́n tó bìlì fáwọn ìràwọ̀ kan bẹ tó kí gbogbo ẹni tí máa ń lo ìràwọ̀ yẹn yóò máa pa gbogbo ìràwọ̀ gbogbo gbogbo ẹni tí máa ń bẹ lábẹ́ rẹ̀ ni haba gbọ́dọ̀ so wọ́n wá da irú wọ́n da mọ̀lẹ́bí irú ẹlòmíì nínú gbogbo àwọn ọmọ ìyá rẹ̀ wọ́n ní ah, alágbájá ìràwọ̀ rẹ̀ yìí ìràwọ̀ tí máa ń tẹ gbogbo ìràwọ̀ rí ni ilé ti rí so àwọn yìí náà gbà pé òun ní ìràwọ̀ rẹ̀ ní dààmú àwọn ní ìjẹ́ káwọn lálàáfíà ní ìjẹ́ káwọn gbádùn so bẹ́ẹ̀ ni ìyàwó àtọkọ mi náà ní ìràwọ̀ rẹ̀ ju tiẹ̀ lọ yóò bu ọtí kan ní òní rí owó ìyọwọ́ ọkọ yìí òní rí sí rárá gbogbo eléyìí ẹjẹ́ káwọn lè pa á tì gbogbo àwọn táwọn ìṣòro eléyìí so ká jìnà sí gbogbo tó bá ti ní í ṣe pẹ̀lú pé ẹ̀ ń kílèmù ohun tó pamọ́ tẹ́nìkan ọ̀mà tẹ́nìkan ọ̀mà pé pé ọlọ́run ló mà kí jìnà sí yẹn fẹ́ kú ní islam nìyẹn yorùbá kan náà yàtọ̀ fún bẹ́ẹ̀ ayé tí ẹ tó ń dàrú yóò ṣe wá ga jù so kọ́ lọ́kọ́ ṣe àlékún àánú rẹ̀ fún wa so kí wọ́n dún níbí so kí n gbé kọ́lù díẹ̀ bí nà ọ̀rọ̀ rúkìá náà ni màmá bá lọ ní ọjọ́ mẹ́jọ nípa àwọn bóòlù àṣewá ń ṣe rúkìá gangan bí ìnìlá sínú ni màá bẹ̀rẹ̀ ń jẹ́ mẹ́jọ náà. aleykum salaam. náà mi ẹ̀rọ. alájì àtàkì sọ̀rọ̀ ni. náà mi ẹ̀rọ káwọ̀ alájì. ẹ ṣe àwọn ọ̀nà náà bàbá wa. ayé sà. náà mi ẹ̀lò ẹ̀lò. ẹ̀ẹ́dá kan pàtó ọ̀sẹ̀ sọ ni pé mẹ́rin tàbá nípa wo àwọn fíìmù àgbéléwò tí wọ́n ṣe ń sùn yìí a rí pé ní ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀ ń sọ yìí hmm. ni ìmọ̀ ṣojú símọ̀ rẹ̀ ẹ̀kejì hmm. nínú rẹ̀ ni pé ní bóyá lóòótọ́ ni o irọ́ ni o àmọ́ hmm. wọ́n máa parọ́ máwọn obìnrin tó jẹ́ pé ní wọ́n máa ní kọ̀jẹ̀ gbé lẹ́sẹ̀ wọ́n máa sọ pé <laughs> wọ́n máa ní tọkùnrin tó bá fẹ́ wọn pé ọkùnrin ò ní rìn sí i. ẹpẹsẹ rẹ dàdílẹ̀ sọ òun ni ẹsẹ̀ bu ni àìmọye ẹgbẹ́ pẹ́sẹ̀ ọkùnrin bí ẹsẹ̀ rẹ̀ dàdélẹ̀ tó lè jó lówó. bẹ́ẹ̀ni kẹ́rí ara ara nam nam nam bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ara àwọn superstition táwọn wí náà yẹn kóra fat àwọn àdápa ẹ̀rọ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí kó àwọn èèyàn kó yẹ kán jìnnà sí i tó ẹ dákun ọ̀rọ̀ àkíyèsí ni àwọn aláàjì pè yìí ọ̀rọ̀ ńláńlá dẹ̀ sọ àìmọye ẹni tó yẹ pé wọ́n ti pípé ìjọ tán mo wá pé ọ̀rẹ́ fẹ́yàwó báyìí tán ti ní ẹsẹ̀ ni wọ́n kàn máa wò àtẹ́lẹsẹ̀ wọ́n máa wò àbí gìgísẹ̀ sórí eléyìí àbúrú ńlá ni o gìgísẹ̀ kò ní kankan ṣe pẹ̀lú pẹ̀lú áríbìkì kò ní ṣe pẹ̀lú so ká máa táìmù ti lọ àbí ok ẹ jọ ẹ má bínú mi nílé gbé ńkọ́ lóyún má so bí ìdìnnìlà bí a bá fẹ́ pè àlepò sí ẹ̀yìn ètò zero eight one zero three three five one five four nine so bákan náà ẹnìkan béèrè pé báwo ni pẹ̀lú ọ̀rọ̀ lecture oṣù sáà máa ń ṣe ní adábàtà ní alùsùnà ìgbìyànjú ní oṣù tó ń bọ̀ ní on eleven so eleven ni mo pè ó eleven so a pàdé àwọn ustaz wa ibn rọjí so abdulfatah ni ó ń dágbére fún wa sàrùmí wípé asalaamualeykum wa rahmatulahi wa barakatuhu.